آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábíwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ní tẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ tí a ń bábọ̀ nínú tíra àfàwà Muhammad Saleh Al-Munajjid pàápàá jùlọ eléyìí tó ní í ṣe pẹ̀lú asbab ìlàjì àmín tó ní í ṣe pẹ̀lú ìlàjì dọ́àfil iman ìwòsàn lílẹ̀ ìgbàgbọ́ nínú àwọn nǹkan tí ó lè jẹ́ ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ wa min al-umur allati tujaddidu al-iman nínú àwọn àlámàrí tí ó máa ń ṣe ìgbàgbọ́ lọ́tun lọ́tun àtàfáàrúlú ma'al ayatil kauniya ó náà ni kí èyàn ó máa kí nǹkan ó ní lápá tafa'ul bi shay'in kéèyàn ó wo nǹkan kó sì ní lápá lára èèyàn mathalan èèyàn rẹ̀ ni ti ń sunkún yàgò téèyàn bá wò jù omi náà ó fẹ́ máa bọ́ lójú èèyàn èèyàn náà ń pè ní atafa'ul bi al-ayatul kauniya àwọn àmì ọlọ́run èyí tọ́lọ́run dá sínú ilé ayé. من الآيات الكونية الشمس ومسلم وغيرهما àfáà imam bukhari àti imam muslim àtàwọn amíyàn náà nú àwọn àfáà aládìí wọ́n gbà wá wípé ana rasulallah sallallahu alayhi wa sallam wọ́n lójíṣẹ́ ọlọ́run tí kàgbọ́n bá ń bẹ fún kánà ìdàrọ́ àgáyímẹ́n tánà bí bá rí ẹ̀ sújò tójò bá sú tó polẹ̀ àwòrí hàn àbí ànábì rí atẹ́gùn tí ń fẹ́ bí ìjì ẹ̀rù ìfàdé àlìkà fi wájú ìhe téèyàn bá wojú ànábì sallallahu alaihi wasallam ojú ànábì ó yí padà fakọ́lá ti àìṣà ìyàwó àìṣà radiyallahu anha gọ́lọ̀ bá kó bá yọnu sí wọn wọ́n wá ní ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run aron nas idha ra'awul ghayma farihu èmi rí àwọn èèyàn táwọn èèyàn bá rí kójò sú fárihù inú àwọn èèyàn máa ń dùn ní rọjá àyíyàkúnà fi ìlmọ̀tọ̀ ní ìláfọkàntẹ pé ó súnmọ́ kójú ọ̀rọ̀ inú wọn máa dùn tójò bá ti sú wọ àrọ́ọ̀kà ìdá àrọ̀ ẹ̀yíta àrọ́fta fi wájú ìka alkarohia ṣùgbọ́n wọ abárikójò bá sú téèyàn bá wojú rẹ̀ ojú rẹ̀ ọkọ̀ rẹ̀ lọ́wọ́ kí ló dé tó fi rí bẹ́ẹ̀ faqala ya Aisha anábì wa ní rẹ̀ Aisha ma yu'minuni kí ni nǹkan tó ń fi mí lọ́kàn balẹ̀ an yakuna fi udab an yakuna fi udabun qad udhiba qawmun birih wa qad ra'a qawmul وقد رأى قوم العذاب فقالوا هذا عارض ممطرنا òjíṣẹ́ ọlọ́run ọba ní kí ni nǹkan tó ń fi mí láyà balẹ̀ nígbà tí mo bá rí atẹ́gùn tó ń fẹ́ fi ìrùdàbù nínú atẹ́gùn yẹn in tó lè fìyà jẹ èèyàn ó ń bẹ ń bẹ in tó lè jẹ́ ìbínú ọlọ́run ó wà ń bẹ torí pé kọ̀dé ó dìbà kọ́ ọmọbìnrin rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti bínú ó ti fìyà jẹ àwọn ìjọ kan rí pẹ̀lú atẹ́gùn atẹ́gùn táwọn àárín tó nù rẹ̀ ń dùn ẹ̀ arábìnrin ọkàn ọba lẹ̀ arẹ́rọ̀pá atẹ́gùn dáadáa ni kó mú mi lọ́wọ́ ọlọ́run sọ ní al-Qur'an al-Karim ọlọ́run fa amma hadun fa uhliku bit-taghiya wa amma thamud fa uhliku bi rihin sarsarin 'atiyah sakharaha alayhim sab'a layalin wa thamaniyata ayyamin husuma fatara alqawma fiha sar'a ka'annahum a'jazu nakhlin wa hal tara lahum min baqi àwọn ìjọ Thamud àwọn ìjọ Ànábì Nuh alayhi salatu wassalam atẹ́gùn táwọn sọ pé ah orúmú ẹdínyàn bẹ́ẹ̀ tàkínyàn gba atẹ́gùn ara tó bẹ́ wulẹ̀ tó fi kọ́ ọmọ kọ́ tó wẹ̀ tó fi ọrùn bó ṣe ń jẹ́ kẹun kọ̀dìyà kúùnù nìkìmá kọ̀dìtàn kọ́lìbù nìkìmá ó lè tún díyà tó náà bá bẹ́ẹ̀ fi àjẹyà àjẹkùn tá à ń fẹ́ sára tá à ń gbádùn rẹ̀ yìí ó lè máa wúlé nísìn ó lè máa ṣípàánù nísìn ó lè máa gbé òdìdí èèyàn nísìn kódà ó lè máa fẹ́ ju bí ṣe ń fẹ́ náà lọ ìmí sì ń bẹ tí ọmọ fẹ́ bí ṣe ń bẹ́ yìí tó bá ti ń kọlù yàn báyìí ẹ̀jẹ̀ yẹn ó sì máa gbẹ gbogbo ẹ̀ níbẹ̀ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run fa amma thamud ọlọ́run kò rí àwọn ìran thamud ẹ̀ fa uhuliku bi rihin ọlọ́run ní atẹ́gùn kan sọ́rọ̀sọ́rìn atẹ́gùn tó tutù hmm, tó tutù àti àtọ́jẹ́ àtọ́jẹ́ta gan ìtutù rẹ̀ tí ò bára rẹ̀ òun la fẹ́ sí wọn sakhara alayhim sab'a layalin wa thamaniyata ayyamin husuma sakhara alayhim sab'a layalin òru méje ọjọ́ mẹ́jọ látẹ́gùn yẹn fi ń fẹ́ tí ò dáwọ́ dúró fatara alqawma fiya sur'a àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ lóru sur'a mauta ẹni tí ẹ̀rí kan náà ń gi ẹ̀ẹ́kan sáré yóò kàn máa kú náà nítorí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dáwà ẹ̀dá ó dá ìmọ̀ sí wa lára wa fi anfusikum afala tubsirun kò ní ìdíkọ́ ọmọ wá iṣẹ́ ìyanu kàkà kiri mọ́ ara rẹ̀ gan bó ṣe wà yẹn iṣẹ́ ìyanu ni ẹ rí i pé ìwò ń bẹ nímú wa àbí kò sí ìwò ń bẹ ihò ń bẹ lẹ́nu wa àbí òsì ń bẹ etí wa ń kọ́ inú ìfúrọ́ wa ń kọ́ tátẹ́gùn lè gbà wọlé ṣùgbọ́n tátẹ́gùn bá fẹ́ sẹ́jẹ̀ wa yóò di ẹ̀jẹ̀ bó ṣe rí òun tátẹ́gùn bá fẹ́ yóò di tẹ́jẹ̀ bá sì ti di ikú dẹnu ló fi jẹ́ kí wọ́n bá pẹran ẹ rí i pé tẹ́jẹ̀ rẹ̀ bá ti wà láàrin ìṣẹ́jú àyà ẹ̀jẹ̀ yóò ti dì àbí wọ́n bá ṣe ìdámọ̀ tó bá fi ìdámọ̀ fa ẹ̀jẹ̀ jáde lára rẹ̀ láàrin ìṣẹ́jú àyà ó rí ẹ̀jẹ̀ yóò ti ṣe pọ̀tọ̀pọ̀tọ̀pọ̀ báyìí kí ló dé ó di atẹ́gùn ti fẹ̀ sí bẹ́jẹ̀ ṣe ń fúlò lára wa atẹ́gùn tí ò fẹ́ sí ni tátẹ́gùn bá lè fẹ́ sí ẹ̀jẹ̀ yóò dì í tó bá iná gbẹ́ nìkan ẹ̀jẹ̀ yẹn dì ní tẹ́jẹ̀ yẹn bá ti dúró kò sí nǹkan kan tẹ́jẹ̀ torí pé tẹ́jẹ̀ ọba ti káàkiri ara mọ́ gbogbo ara náà ti dọ̀kun ni. ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ wá ń fẹ́ atẹ́gùn sí wọn atẹ́gùn tó gbé tó bá ti fẹ́ lùyàn báyìí yóò penetrate wọnú ara yóò sì dé kẹ́jẹ̀ yóò dì tẹ́jẹ̀ bá ti dì pàtàkì kọ́ ọmọ fi àṣọra ó ní lóòrò báyìí wọn máa wọlé rẹ̀ ka'annahum ajazu nakhlin awiya ọlọ́run ní àpèjúwe wọn dà gẹ́gẹ́ bí kùkùté igi dàbínù kùkùté igi dàbínù ẹ̀rí igi dàbínù tí ò ga tán tó wá gé lórí tí ó wá rí púpùpùpùpù báwọn yẹn ṣe wá rí púpùpùpùpù ẹlòmíì ò lè jẹ́ pé báyìí ni ó ṣe lọlẹ̀ bí ó ṣe wà náà nígbà tí iná gbé yàn tẹ̀síwìrì tọ́lọ́run ṣe fún wa nìyẹn sẹ́yìn pé ẹni tó kú nọ́mà tọ́ra fẹ̀gbẹ́lélẹ̀ tọ́ nà gbalaja ń ò rí ẹlòmíì ò lè jẹ́ báyìí ni ó ṣe bí ó ṣe wà nìyẹn èmi ò wá rí kúkú wọn á rí kúkú kúkú kúkú lọ ọlọ́run fatara alqawma fi yà ká ànà um àjàzú nàkú wàhálì tara ọlọ́run mi bá kíá ọlọ́run ǹjẹ́ eré rí pa wọn mọ́lẹ̀ ẹ kàn ń gbọ́ nínú ìtàn ilẹ̀ ti gbé wọn mì wọ́n ti parẹ́ mọ́lẹ̀ ẹ̀kún wọn ti jẹra bí èèyàn bá ń gbọ́rú àwọn nǹkan báyìí ó yẹ kí ẹ̀rọ ọlọ́run kó máa bá yẹn ló jẹ́ kí tá ànábì sallallahu alaihi wasallam ànábì kọ́mọ̀ lọ jẹ́ pé ìyá ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún wà ń bẹ̀ lóbi jẹ́ pé kò sí bátẹ́gùn fẹ́ ọ̀làdùn àtànàbí máa ń ṣe bójú ń rọ̀ ọ̀làdùn àtànàbí ó máa ṣe. wa qad ra'a qawmul adab òjíṣẹ́ ọlọ́run ní àwọn èèyàn kan bẹ́ẹ̀ náà wọ́n ti rí ìyá ọlọ́run ọba báwọn táwọn ọmọ pé ni wọ́n rò pójú òlọ́kàn sùn faqalu hadha aridun mumtiruna n ti ń ṣẹ́rí bọ̀ òjò tó fẹ́ rọ̀ sí ìlú wa ni wọn ò mọ̀ kí nínú òjò ìbínú ọlọ́run bá wà bẹ́ẹ̀ nítorí wọn rẹ́ náà àwọn ìjọ anabi Nuh alayhi salatu wassalam ọ̀pọ̀lọpọ̀ ìlú lẹ́ni ẹ̀ẹ́kan rí ilẹ̀ ọmọ mi ilé ó sì máa wó ilé alájà ńláńláńlá ó máa wó ó ń ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú òkèrè tí ilé ó máa wó tó gbé ó wó lulẹ̀ tọkọ ó máa tó gbé ọmọ àtẹ̀gùn ó gbé ọkọ̀ àtọ́bá wo tsunami àtẹ́gùn gbé ọkọ̀ gbé màálù àtẹ́gùn subhanallah so trailer, àtẹ́gùn ó gbé lẹ̀ tírélà bó ti tó so ibi tí àtẹ́gùn ti ń gbé tírélà ìwọ wa àbẹ́gùn gbé katapila budoza níbo ni ọwọ́ wa lọ dì mọ́gi <laughs> àti wọ́ àti gíw gan ọlọ́run kó má bínú sí wa bó bá ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá oníkálukú ọmọ ìyàgbé ara nísìnyí oníkálukú gbàgbé ìyàwó oníkálukú gbàgbé ọmọ níbo ló fẹ́ sálọ o ò lè kọ̀ǹtró rẹ ara rẹ mọ́ àtẹ́gùn ní kọ̀ǹtró rẹ kọ̀ wá sòrò fọlọ́n tọ́lọ́n bá túlẹ̀ nísìnyí so ìdí nìyẹn tó fi jẹ́ pé tátẹ́gùn bá ń fẹ́ ànábì ọmọ abẹ́ lọ́nkùtà ọlọ́run dákun má jẹ́ kó mú yà lọ́wọ́ o ibẹ̀ ni wọ́n yọ pé ah àtẹ́gùn ọmọ bọ́sá kìí yẹn ní ara wọ́n kà sí báyìí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yẹn ó gbúdọ̀ máa lapa bẹ̀rù ọlọ́run lẹ́mìí wa ni káfí kọ́ṣe ànábì sallallahu alayhi wa sallam wa kana sallallahu alayhi wa sallam yaqumu faza'a ànábì wa muhammad sallallahu alayhi wa ànábì máa ń dìde wùyà faza'an ay khaifan ní ti gbígbọ̀n jìnnìjìnnìjìnnìjìnnì idha ra'a tánàbì bá rí tí oòrùn bá wọ̀kùn eclipse of the sun tóòrùn bá wọ̀kùn báyìí ànábì ó dìde ní ti gbígbọ̀n jìnnìjìnnì kàmájà àfi sahih al-Bukhari ẹni abi Musa al-Ash'ari radiyallahu anhu gẹ́gẹ́ bí àfọwà Bukhari wọn sì gbà wá nínú hadith àfọwà Abu Musa al-Ash'ari khasafat khusifat shams oòrùn ó wọ ọkùn láyà nabi sallallahu alayhi wa sallam fakọ́mọ nabi sallallahu alayhi wa sallam fasaca anabi bá dìde anabi bá dìde fasacan ní ti gbígbọ́n rìrìrì yaksha antakuna sa'a kí ló bá anabi lẹ́rù kọ́mọ̀sí pa ìfẹ́ parẹ́ dẹ́gbẹ́dá yóò bá parẹ́ náà ìdá shamsu kuwirat ayé zahaba dawuwa ìmọ́lẹ̀ òun náà ni ó kọ́kọ́ wọlé ànábì láti dìde tí ń gbọ̀n kọ́mọ lọ jẹ́ pé àyẹ̀fẹ́ parẹ́ ni. wa amarona alayhi salatu wa salam indal kusuf wal khusuf òjíṣẹ́ ọlọ́run pa wá láṣẹ tá a bá ti rí tóòrùn bá wọ̀kùn àbí tó sùpà wọ̀kùn anabza ayila sọlá ká gbọ̀n jìnnìjìnnì ká ètì kírun sọlá tó wa akhbar annahuma min ayatillah ó sì jẹ́ ká mọ̀ wípé wíwọ̀ ọ̀kun oòrùn àtòṣùpá yẹn nínú àwọn àmì ọlọ́run subhanahu wa ta'ala ni allati yukhawifu biha ibada èyí tí ọlọ́run ọba fi máa ń dẹ́rù ba àwọn ẹrú rẹ̀ wala shak kò sí èméjì anna tafa'ul alqalb ma'a hadhihi aldhawa'ir kẹ́mi ó máa lápa ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú àwọn nǹkan àfojúrí wọ̀nyí wàlfàzàrù minha kéèyàn ó sì máa bẹ̀rù kí òjòrà ó múyàn téèyàn bá ti rí àwọn nǹkan wọ̀nyí yujaddidu al-imana fil qalbi a máa ṣokùnfà ṣíṣe lọ́tún lọ́tún yaj'alu al-imanu jadida yujaddidu ní máa ń jẹ́ kí ìmánu ó máa tuntun sí fil nínú ọkàn wa yudhakiru bi'adabillahi ó sì máa ń ràn yàn létí ìyà ọlọ́run wàbàtọ̀ṣehé ati ìdíyàjẹ rẹ̀ ọlọ́mọdíyàjẹ wa wà ádọ́mẹ́tìhí wà kùdọ̀rọ̀tìhí yóò máa rán wa létí agbára ọlọ́run àti títóbi rẹ̀ wà kùwátìhí wà nìkùmẹ́tìhí alimátọ́rù. وقالت عائشة يا عائشة قالوا بقبا عيون سوا وان أخذ رسول الله صلى الله عليه وسلم بيدي النبي بوا ميمو ثم أشار إلى القمر أنا النبي كاسي أسوبا فقال أنا بني يا عائشة يا عائشة استعيذي بالله من شر هذا وصلوا دولون نبي أبرو أسوبا تنوي فإن هذا wọlọ́gọ́síkú ìdáwọ́kọ̀bá torípọ́lọ́ wọn bá ní wàmí sẹ́rẹ̀ gàásíkì ìdáwọ́kọ̀bá ànábì ní gàásíkù tọ́lọ́hún sọ òṣùpá yẹn náà ni ìdáwọ́kọ̀bá nígbà tó tí màálẹ̀ rẹ̀ bá lọ. wáṣọ lọ́dọ̀ ọlọ́run níbi àbúrú náà wàmí amthilati dhalik nínú àpèjúwe rẹ̀ àtàásùrù indal murur bí mawadi al-khasf kó máa lápá lára èèyàn téèyàn bá kọjá ní àwọn àyè kan tílẹ̀ ti rí ibi tílẹ̀ ti rí tọ́lọ́run ti sọ àwọn èèyàn kan dá ẹ́n hasfo àbíbi tí oòrùn ti wọ ọkùn àbíbi tí ilẹ̀ ti rí àbí táwọn kan ti ṣẹlẹ̀ wọlé àdáàbò ọkùnbóró zọlímẹ́ẹ̀n àwọn ibi tọ́lọ́run ti fìyà jẹ àwọn alábòsí sàárè àwọn alábòsí àwọn ibi tọ́lọ́run ti bínú sáwọn èèyàn téèyàn bá kọjá ń bẹ̀ kẹrù ó báyàn. faqad rawa ibn Umar radiyallahu anhuma rasul salam صلى الله عليه وسلم قال hijir anabi sọ fáwọn sàbẹ nígbà tí wọ́n dé hijir hijir yẹn ibẹ̀ níbi tọ́lọ́run ti pa àwọn ìran anabi sọ́ọ́lì àwọn samudawa tọ́lọ́run ti pa wọn rẹ́ anabi la tadkhulu ala ahulai almu'adhabin ẹ má wọlé tọ̀ àwọn èèyàn wọ̀nyí ẹ má lọ bi ẹ má gba bi tí Ọlọ́run ti bínú sí wọn ẹ má kọjá ń bẹ̀ o illa takunu baqin àfi kẹ́ ẹ bú sẹ́kún kẹ́ ẹ sunkún tẹ́ ẹ bá débẹ̀ fàyín lamtakunu bàkí tẹ́ ẹ bá sì lè sunkún fàlà àtẹ́rìkùlù àléyìn ẹ má wọlé tọ̀ wọn o ẹ má kọjá ń bẹ̀ láàyò sí ibùkún mọ́ àsọ̀bá wọn ó ṣe pé n tó sí wọn kó má bàa ṣẹlẹ̀ sẹ́yìn náà wàhádà wànásù lèyàwó yẹ̀dì àbúnà ìlẹ́yà lìṣìyà wàtẹ̀síwìr fàtàmẹ́l ṣùgbọ́n lẹ́nu tó bà nínú jẹ́ àwọn èèyàn máa lọ síbi àwọn ààyè yìí fún ìrìn àjò afẹ́ ìrìn àjò afẹ́ ni wọ́n bá lọ bẹ̀ wàtẹ̀sùwìr wọ́n tún lọ́mọ ya fọ́tò tán bá débẹ̀ fata amal wọn kẹ́ ronú o lẹ́ẹ̀fìrì àwọn èèyàn tán máa ń ṣe tourism ibi tó yẹ kẹ́ ẹ lọ kẹ́ ẹ lékún nínú ìbẹ̀rù ọlọ́run ẹ tún máa lékún nínú ìyapa àṣẹ ọlọ́run òkè dárè béèyàn bá lọ ọbẹ̀ ó yẹ kéèyàn lékún níbẹ̀rù ọlọ́run pé subhanallah ọlọ́run ló dá òkè báyìí ṣùgbọ́n kàn àtẹ̀yẹ kẹlẹ́mi ìlékúnú ìbẹ̀rù ọlọ́run òun àti ìbò kan tó wọ pátá yóò ní káwọn ọ̀dọ́ yà fọ́tò bèrèsì àti pátá nìkan lòyìnbó yẹn wọ̀ láti Brazil yóò ní kàn fẹ́ bá yà fọ́tò ìntọ́ yẹ káwọn àmì yẹn ó lékún lára èèyàn níbẹ̀rù ọlọ́run kò lékún bẹ́ẹ̀yàn lọ sí bíìsì lẹ́kọ̀ọ́ omi òkun ó yẹ kó lékún bẹ̀rù ọlọ́run kéèyàn kó subhanallah omi ló lọ yìí ọlọ́run ló dá gbogbo àwọn kan ló lọ kàn kún ó wù báyìí ò ní mọ abitó ó rò pọ̀ forí sọ sánmọ̀ ni kàkàtà yẹ kó lékúnú bẹ̀rù ọlọ́run àwọn èèyàn bá yọ lọ́mọ jókòó táwọn tán bọ́ra alẹ̀ àwọn èèyàn ó gbé téèmù wọn máa kọrin wọn máa jó wọn máa yapa aṣọ ọlọ́run bó ṣe lọ káàkiri yẹn gbogbo àwọn ààyè àmì tọ́lọ́run ti bínú sáwọn èèyàn kan àwọn èèyàn máa lọ fún wọn eléyìí kò jẹ́ ìṣesí yìí mùsùlùmí bẹ́ẹ̀ sì ni kò yẹ kó jẹ́ sisi ẹni tó bá bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala tá a bá sì gbogbo ọ̀rọ̀ tọ́rísìmù lẹ́ni àwọn èèyàn lọ ṣe tọ́rísìmù lórí pé àwọn fẹ́ lékún nínú bẹ̀rù ọlọ́run tọ́rísìmù kò sí tó burú mbẹ̀ nínú ẹ̀sìn ló wà ọlọ́run ní fasiru fil ard ọlọ́run ẹ̀rìn lérílẹ̀ fanzuru kayfa kana atibatul ladina ẹ lọ ẹ̀rìn káàkiri kẹ́ ẹ wo tó kàn yín àwọn tó ṣáájú yín tourism téèyàn bá lówó kò sí ní tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n àníyàn làwọn èèyàn fi ṣe tourism kì í ṣe àníyàn pa abẹ́ lékún ní ìbẹ̀rù ọlọ́run àníyàn ìrìn àjò afẹ́ ntẹ́kù náà ìrìn àjò afẹ́ máa ṣe fàájì máa yapa àṣẹ ọlọ́run ìdí ìyẹn tó jẹ́ pé ẹni tó bá bẹ̀rù ọlọ́run wà máa sanra kì yóò wò pé àwọn wo ló ń lè bá rìn kọ́ wọn má débi ẹ̀kọ́ wọn máa rí ìrùkúrì tó nẹ́sàrò náà sàlámà abẹ́rẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ó sàánú wa allahumma abẹ́lẹ́ wọn ba allahumma sayyiban nafi'a òjò tí ń rọ̀ yìí ṣé ní òjò tí ó ṣe wá láǹfààní má ṣe ní òjò tí ó jẹ sábàbí ìbínú torí pé bọ́lá máa bẹ bínú sẹ́dá bí ṣe á ń rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ó lè dòkun ó lè wúlé ó lè dàgbà ó lè domi yálé tí ó wúlé tí ó gbọ́kọ̀ tí ó gbélé tí ó gbéyàn tí òjò bá náà lọ́bí ṣe ń rọ̀ tó lọ́bí jẹ́ pé ìyàwó rẹ̀ máa bẹ lọ́hùn قال ما بعكم سوي كير تيافوا برحمتك يا رحمة الرحمن إن شاء الله تعالى نكف هنا فنصلي صلاة الله إن شاء وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك